لقد خلق الله سبحانه وتعالى الخلائق طاهرة صافية يعني جعل لهم نفوسا طاهرة صافية فالذنوب تدنس تدنس هذه النفوس من حيث تجعلها أو يجعلها يعني ان يعني غير طاهرة ملوثة غير نظيف كما بين الله سبحانه وتعالى في كتابه قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم والنفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح قد أفلح من زكاها وقد خاب من دساها ندرك في هذه الآية أن الله سبحانه وتعالى أخبرنا أن النفس خلقت زكية طاهرة صافية ومن حاول أن تكون على حالتها الحسلية فطوبى لمن فعل ذلك أما من غير طبيعة النفس ودنسها بذنوبه سيندم على أمرها أو على أمره في الآخرة ولكن نعلم أن الذنوب تدنس النفس وتكدرها من صفائها حديث رواه أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نقطة سوداء فإذا هو نزع واستغفر ربه وتاب يسقل قلبه معنى يطهر قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو ران الذي ذكر الله سبحانه وتعالى كلا بل ران على قلوبهم ما كانوا يقصدون فيجب على كل واحد منا أن يفحص نفسه هل بقيت نفسه على الحالة الطبيعية على حالتها على حالتها الطبيعية أو قد تغيرت عنها نسأل الله سبحانه وتعالى أن يعيننا على إبقاء نفوسنا على حالاتها الطبيعية هو فون الله وبا أترى إكيالون أتي إغير فون سواجوا النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àbí ọlọ́run kò fi ìkẹ́yì fi kárí wọn àwa musulmi nínú nǹkan tí a gbọ́dọ̀ tún mà ní àwa tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tún lámà lékún sí òun náà ni pé ọlọ́run ọ dá ẹ̀mí ènìyàn ní kan ẹ̀mí wa ẹ̀mí àmá ẹ̀ṣẹ̀ òun ni ma ń kó ìdọ̀tí bá ẹ̀mí náà eléyìí ọmọ jẹ́ ìfẹsẹ̀múlẹ̀ òdodo látinú al-Qur'an ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni ó sọ pé wọn nafsi wa ma ọlọ́n ní òun búra pẹ̀lú ẹ̀mí àti ẹni tí ó ṣe ẹ̀mí náà lé dọ́gbadọ́gba fa'alamaha fujura wa taqwaha to se pe oba to da emi na o ma wa je ko yin e ni fujuraha ngba tin ba n ya ti ba n se lohun o na ma ma wa taqwaha ngba ti ba n beru olohun oba yo ma ma na ni awon yoruba ma so pe okunkun nikun ọlọ́wà ní qad aflaha man zakkaha dájúdájú ó ti ṣoríire ó ti là ẹni tó bá jẹ́ kí ẹ̀mí náà kó wà lórí mímá tó ṣe pé ẹ̀mí rẹ̀ yẹn ẹ̀mí mímá náà ni ọ wà gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe dáa ọlọ́run tó ní wà qad khaba yẹni pé yóò dára rẹ̀ ní ẹ̀bí tó bá di ní ọjọ́ ìgbìndì alkiyama Abu Hurairah radiyallahu anhu òun náà ní òun pẹ́lá tọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì sọ pé ọmọ ènìyàn tó bá dá ẹ̀ṣẹ̀ tó bá hùwà ẹ̀ṣẹ̀ àmì dúdú ìgbà tí àmì yẹn bá kán síbẹ̀ tọ́mì ní bá wá tún wá ronú pé ah tí mo ṣe yìí kò sì dá o ọ̀nà mọ̀foríjì mí o èyí ṣe má mo túbá ọlọ́run ní kí wọ́n fọ kán pa àmì rẹ àmì dúdú tó wà nínú inú ẹ̀mí funfun tó bá ti wá parẹ́ ẹ̀mí yóò tó di funfun padà annabi sallallahu alaihi wasallam ó ní wà in aad tí yẹn bá tún wá padà síbi iṣẹ́ yẹn tó tún lè tó ṣẹ̀ṣẹ̀ tó wù wá bú mi tó ṣe lọ́wọ́ bá mi wọ́n máa kan sí ẹ̀ṣẹ̀ yẹn wọ́n wá fẹ́ dúdú wọ́n máa wá fẹ́ títí lórí pé wà wíwà gbogbo ẹ̀mí kárí anábí wá ní eléyìí ni ìtumọ̀ tí Ọlọ́hun bá ń sọ fún wa pé kalla bal rana ala qulubihim ma kanu yaksibun ipe àwọn kèfèrí ẹ̀mí wọ́n ti dí ní ìdídí ti dí wọn ní ni tó ma kanu yaksibun iṣẹ́ ẹbú tí ìṣe kèfèrí sọ́lọ́run tí wọ́n ń ṣe ẹ̀bọ̀ tí wọ́n ń ṣe so náà ni ó ń kálukú ó gbọ́dọ̀ máa sàkíyèsí ẹ̀mí ara rẹ̀ ipé sí ẹ̀mí yìí sí funfun lọ́wà ní àbí ó ti dì nǹkan míì àìmọye lómi tó ṣe pé ara rẹ̀ ara tó dùn wò ni ara tó mọ́ tónítóní ni wọ́n ni èèyàn rí ọ̀rẹ́wà àmọ́tọ́bálọ́ lè wo ẹ̀mí rẹ̀ ẹ̀mí burúkú ni sírò eléyìí kìí ṣe nǹkan tí ọlọ́wọ́n bá fẹ́ ẹlòmí yọ́ mọ́ tọ́jú ara ara rẹ̀ ní ó tọ́jú yóò mọ́ fi kírìmù para yóò mọ́ dán yóò mọ́ jẹun tó dá yóò ní kábà lè mọ́ rí òun dáadáa tí nǹkan bá ti ṣe lára ẹsẹ̀kẹsẹ̀ ní ọ̀sán ló lè gbé lọ sí kéèkéèjì ń tọ́jú rẹ̀ yóò lọ lè wá ògùn sí sì ní kí ìsẹ́mi ara rẹ̀ sírú eléyìí tí ó kí mùsùlùmí kó mójútó ni nínú ara nǹkan tí ìmọ̀ ń jẹ́ àkóbá fún ẹ̀mí tí ẹ̀mí fi ma ń bà jẹ́ ọ̀nà ni muhakkarati dhunub kí yọ ma fojú di ẹ̀ṣẹ̀ kí yọ ma ka ẹ̀ṣẹ̀ kún kí yọ ma ka kún Anas bin Malik radiyallahu anhu ó ní ṣe rí àwọn èèyàn ẹwọ èèyàn lónìí ah lata'maluna a'malan ẹ̀ ń ṣe àwọn iṣẹ́ kan tó ṣe pé iya adaqqu fi a'yunikum min ash-sha'r tó ṣe pé irun ẹ̀sẹ̀ yẹn ó wẹ́ lójú yín ju irun erí lọ ẹ̀ẹ̀ká kún rárá oníbẹ̀sì ni gbàtàwà fi ń sẹ̀mí pẹ̀lú annabi sallallahu alaihi wasallam inna kunna lana'udduha ala ahdi an-nabi sallallahu alaihi wasallam min al-mubiqat táwa sí mọ̀ pé tí ma ń kó ìparun báyàn ni àmẹ́yìnyàn ẹ̀kàkúnmá so harith bin suwaid ó ní dakhaltu ala abdullahi radiyallahu rahimahullah olóhun wọlé tó abdullahi bin mas'ud lára àwọn makéwu abdullahi bin mas'ud ni

ẹn tó bá jẹ́ olùgbàgbọ́ lódodo yára dhùnúbà úkà anna ó fi asli jabalin ya káàfù an yàkọ̀ alẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí bá ń ṣẹ̀ yóò rí pé bí òkè lánlá tó fẹ́ wólù mú ni bí ẹn ti ń bẹ lábí òkè tó kèyàn wá fẹ́ yẹ ẹn tó bá wó bọ̀ wá ni so kò sẹ́ni tó fẹ́ dúó bẹ́ẹ̀ wálẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó bá ti rí pé ẹ̀ṣẹ̀ ló ń fẹ́ ráríwọ̀ yóò kún lè ya padà yóò tẹ̀dá rẹ̀ padà kò ní wọnú ẹ̀ṣẹ̀ wọn mùmìnínà gbogbo tí ma ń àtrákìyàn ní ẹ̀ṣẹ̀ ní aburú ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo kò ní jẹ́ ẹlòmí àwọn ọ̀rẹ́ ní wà tí ń wá àwọn ọ̀rẹ́ gidi ní ma bá rìn nìkí ní ma ṣerú àbúsí ń wù yìí ma torí gbogbo tán bá ti ní ọ̀dá tí ẹ bá rí pé ń rọrùn fún èèyàn láti máa ṣe èèyàn láti kíyèsí ara rẹ̀ kí ọ̀nà wo nífi ragbàdíra ní o tí ìfi ní ma lọ lè wọnú irú àwọn kan báyìí àwọn ìlòmí ọgbà tó radíra rẹ̀ ó jìnà sáwọn kan ní ní ma súnmẹ̀yìn yìí ma torí tí bá ti ń súnmẹ̀yìn kan báyìí rọrùn fún mi láti ṣe so náà ni abdullahi ibn mas'ud olóhun gbọ́lá tó dà nabi sallallahu alaihi wasallam olóhun tó bá jẹ́ mùmínì yóò rí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí òkèlá ńlá tó fẹ́ wólù wọn ni pé hé yóò ma sáfún ìtumọ̀ ní ni ẹni nǹkan ma mọ̀ pé ah ima ni mbẹ̀ lọ́kàn wa innal fajira àmì tó jẹ́ kò kí ọmọ ta èyàn bú yára dhunubahu misla dhubab ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò rí bẹ́ẹ̀ pé bí eṣinṣin eṣinṣin ni ó rí ẹ̀ṣẹ̀ sí ala anfi eṣinṣin tọ́kàn balẹ̀ nímú tó ṣe pé fadabbahu anhu tí ọkàn lè ṣẹ́rí bó sí rọrùn tó kéyàn lè ṣinṣin kí sí bá ń kéèsì bí ó sì rí ẹ̀ṣẹ̀ sínú ṣẹ̀kíngbàmì kó tó pé ọlọ́kàn yí mú pé so tí ń sin ó sì gbà kúrò lójú náà tí ó sì sá kúrò wọ́n ní bí ẹ̀sẹ̀ sí máa lẹ́mìíàn tó bá jẹ́ kò kírù so tó bá jọ máa ta ẹ̀sẹ̀ ọmọ rọrùn fún láti ṣe ní gbogbo tó bá ní ọ̀dá yọ́ máa ṣe lọ́ntí ẹni kò ní jáwọ́ kò ń bẹ̀ sórú eléyìí àwọn àpẹẹrẹ tí ó fi mọ̀ pé ẹ̀mí so ibi tí mo fẹ́ wò lónìí nípa kútbà òun náà ni yẹni at-tawbatu ila Allah ìṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run Ọba ìtúbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba àwọn àyà Al-Qur'an ọ̀pọ̀ àwọn hadith ọ̀pọ̀ lóríṣiríṣi tó ṣe pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala títí ń gbà wá níyànjú padà sọ́dọ̀ èmi Ọlọ́run Ọba ọlọ́wọ́ bá ń sọ náà al-Qur'an ipé wà nábi sọ fáwọn yẹ pé kúlù ya ibadiya alladhina ashrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a olúwa ní ẹ̀yìn ẹrú mi wà nábi sọ fáwọn èèyàn tí gbogbo ẹ̀yin tẹ́ti ṣẹ́ lọ́n ẹ̀ṣẹ̀ orísìírísìí tẹ́ti ṣẹ̀ tẹ́ti yapa ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá fún ara ilẹ̀ yọ́ ma rí gbogbo àwọn ọmọ kéèkéèkéèkéèké láwùjọ yìí náà wà ní secret court ń sẹgbé òkùnkùn ní secondary school ní higher institution college of education gbogbo ẹ̀ ẹgbẹ́ òkùnkùn láwọn ọmọ lọ́rin ẹgbẹ́ òkùnkùn àwọn kìí kan máa ń pààyàn lẹ́rin tí ọmọ tàyàn jẹ tí a bá ń gbọ́ àwọn advert mìíràn rédíò tán bá ní wọ́n sàbúrú wọn sàbúrú àní à mú ìtì ẹ́sọmọ̀ lọ́rin ọkùnbẹ̀ bá mú so gbogbo àwọn nǹkan yìí nítorí ẹkùn kálukú jòkó kóró náà ní pé síbí wọn náà sì bá kú lọ́wọ́ mọ́ kékeré ayé rẹ̀ jíǹjí rẹ̀ mímọ̀ ń pé kò mínì kí o ti wà ń blendi ìyẹ́ kó ń bẹ̀ má kó ń bẹ̀ kò sí tó fi alaihi tó bá ti súnà ti mọ́ òtúbá kọ́dà wà láì kó kó mẹ́kẹ́ sí padà wá pa ọ̀hún ọmọ dáa sáti rí pé òdòdó kó rí pé súnà nẹ́lùsọ̀ lọ́sálàmù ló ń ṣe so Ìlọrin ìpààyàn tí ẹ̀ ní kọ́dà adìẹ adìẹ ó wúlò jìyàn lọ́lọ́dọ̀ àwọn tí wọ́n sáàrùn sẹ́gbẹ́ ọkọ̀kọ̀ yìí lónìí tó tán bá padìẹ ní ìsẹ́ ẹ̀sì yóò yà ilẹ̀ nufa tán bá padìẹ rí páládìẹ ọjáde pé tán padìẹ mi àwọn yóò sì mọ̀ bẹ́ pé a ah, mọ́ bínú a sì sípá ní àwọn náà lówó ojú títí ní kankankan a mọ́ ní sí wọ́n pọ̀ ọmọ wọn kalẹ̀ wọ́n pàbúrò wọn kalẹ̀ wọ́n pẹ̀gbọ́n wọn kalẹ̀ wọ́n sì pátá ń kàlùkù sí wá gbé nǹkan à ń gbé lọ́tẹ́ alọ́lẹ́wẹ̀ kò sí pé àwọn ọlọ́pọ̀ mọ̀ yí àwọn ọlọ́pàá nìkan so kí náà ń sọ fún òun ní kọ̀kẹ́lẹ́ sọ ó jèrè sẹ́rẹ̀ ní ṣẹwúbi tí a burú rọrùn lé láwùjọ yìí kama parawa lọ bá bẹ́ẹ̀nà tó ní àwọn tó tún para wọn láti fi ṣe ogun tó ń jíyàn pé pààyàn gbogbo ẹ̀ ọmọ àtàrà wọn pẹ̀kọ̀ sáwọn ọmọ lọ́rin bẹ́ẹ̀ ẹ̀lẹ́gbùrọ̀ ọmọ lọ́rin àwọn arókèrè kan náà wà sí ọmọ lọ́rin kọ́ lọ́wà lọ́jà àwọn tó ti ń ta eré epo eré ẹja eré gbogbo ẹ̀ sáwọn ọmọ lọ́rin kọ́ ẹ̀sọ pọ́n náà fẹ́ palẹ̀ ọrin kọ́mọ́kọ́mọ́ pààyàmọ́ kọ́mọ́ sèrí ẹ̀ wá pa ọjà tó tó rẹ́ kẹpa ti ìdí àpẹẹ̀títí tó tẹ́lẹ̀ ń tẹ́rí epo eré ẹja kẹlọ pàbẹ̀ náà jẹ́ rẹ̀ ti lọ́rin ẹ̀tí tí ọjà tó kẹ pàbẹ̀ náà rẹ̀ tí ẹ̀yìnbọ́n sí ń pè gbogbo bí tánwà ń lọrin kẹlọ mọ́ pa gbogbo bẹ̀rẹ̀ pé àfẹ́ rí ẹnìkan kán erí ọ̀bọ erí ayá erí ẹṣin àfẹ́ rí mọ́ ẹ̀ntẹ́ bá ti rí tọwọ́ bẹ̀kẹ́ wọ́n fọ́lọ́pàá mú ẹ̀fẹ̀sẹ̀ fẹ́ pa nǹkan rẹ̀ nù àmọ́pàá wá ń pariwo lérí rédíò yíwọ̀n ọ̀ràn kankan bí wọ́n bá ṣòfin èyí tó wá sí sẹ́tọ̀ ara iṣẹ́ nìkan pa ogbò àwọn tí wọ́n ń tarú àwọn kẹba ìkan pa ìbẹ̀rẹ̀ yẹnyán kíláwọn fẹ́ rí rẹ̀ mọ́ àfẹ́ rí má so Ọlọ́hun wa subhanahu wa ta'ala ó ní yá ibadi àwọn anábì sọ fún ọpẹ́ ẹ̀yin ẹrú mi alladhina waste ìgbésí ayé yín ẹlòmí ti lu ayé rẹ̀ so ẹni pẹ́lú mi ò ní kò ń ti di condemn ah òun náà ti ṣe òun náà òun náà òun náà òun náà ti pààyàn tí wọ́n gbọ́rọ̀ pàún náà ní so ọlọ́run ní la taqnatu min rahmatillah ẹ má jákàn níbi kí ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá sẹ̀mí kò sí tí ilé fórí rẹ̀ jìyàn tí yẹn bá ti meet condition ẹlòmí ó ti jẹrí èèyàn ti fi jó nǹkan ó ti ó gbẹ̀ tó lówó náà ní bó lówó ẹlòmí tí ẹ agbára ló ń wá tí ó agbára rẹ̀ wà lè dúkọ mọ́ kú mọ́ tó gbúrú àwọn nǹkan yìí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ní ẹ padà sọ́dọ̀ mi padà èmi Ọlọ́hun mo ṣetán láti forí gbogbo ẹ̀ṣẹ̀ yín jìn innahu huwal ghafurur rahim olúwọba ma ń forí jìyàn títù wá ṣàánú yẹn lẹ́yìn ìgbà tí ń bá forí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 فقد توترت وكثرت الآيات التي تأمر عباده المؤمنين بالتوبة والرجوع إليه قال تبارك وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري تحت الأنهار إلى آخر الآية في هذه الآية ندرك أن الله سبحانه وتعالى طلب من عباده الرجوع التام الخالص إليه والرجوع إلى الله وهو التوبة وللتوبة شروط تجب أن تتوفر في توبة العبد إلى ربه ألا وهو الإخلاص وإقلاع من الذنب والندم على ما فات وما أشبه ذلك نسأل الله سبحانه وتعالى أن ييسر لنا الرجوع إليه والتوبة من ذنوبنا أدعو قف ولو أبا الطريق أسواج النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé annabi àwọn sàhábà rẹ̀ kọ́lọ̀n kó fi kẹ́ìkò fi kárí wọn àwọn ayà al-Qur'an ọ̀pọ̀ tó ṣe pé Ọlọ́run bá ti ń pa wá láṣẹ pé ẹ̀yin èèyàn ẹ tẹ́rí padà wá sọ́dọ̀ ìmì ọlọ́run lára rẹ̀ ni ọlọ́run wá sọ́rọ̀ Kùránì pé yá ayyuhal ladhina amanu olúwa ní gbogbo èyàn nígbàgbọ́ òdòdó túbù ila Allah ẹ ma wá ìṣẹ́rí pé túbá níbi àwọn ẹ̀ṣẹ̀ olúwa ní ẹ padà wá ẹ̀ṣẹ̀ rí wá bá mi nasuhan taubatan nasuhan ní tútúbá so bí ta fẹ́ lò gẹ́gẹ́ nìyẹn báwo wá lèyàn ṣe máa ń tú ìtúbá tọ́ má tútúbá tí tútúbó tó lè di mímá ó ní àwọn nǹkan mẹ́rin àbí márùn tó ṣe pé mùsùlùmí tó bá fẹ́ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ó jẹ́ kí àwọn nǹkan yẹn kó pé tí ò bá ti pé ọmọ ènìyàn kò lè tí ìdí tútúbá o torí pé ẹ̀ṣẹ̀ tí àwọn afá bá ń ṣàlàyé rẹ̀ ó pín sí oríṣiríṣi inú hadith ibn Mas'ud bákanáà ìgbà tí ń ṣàlàyé ẹ̀ṣẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ oríṣi mẹ́rin tí wọ́n bá ń ṣẹ̀ oríṣi mẹ́rin ni ma ń pín sí ibn abdullahi ibn Mas'ud ó ní dambani makfuran ó ní ẹ̀ṣẹ̀ méjì mẹ́tí pé àwọn látò faron àwọn ẹ̀ṣẹ̀ méjì kan mẹ́tò ìpọ́lọ́run ò lè fórí rẹ̀ jìyàn láíláí ó ní ẹ̀ṣẹ̀ tí fàtàmbáni makfuran ó ní ṣe rí ẹ̀ṣẹ̀ tí yẹn ma ń ṣe tó ipé méjì ní tó ipé ọlọ́run sì fórí jìyàn òun ni rajulun amila dhanban khata'an òun náà ni ẹn tó ṣẹ̀ tó ṣe pé ó sì ni ntọ́lọ́run فالله يمن aléyìí ولا láyò àdébò àríhà ọlọ́run ní fẹ́ ìyàjẹ́rú ẹni ọlọ́run ní bí ó ti ṣe tánìsọ pé ah, ọlọ́run ah, irú ìwá ni ní mama so ọmọ mọ́kọ̀ mama ọlọ́run kò ti mọ̀ nínú ẹ̀mí rẹ̀ so ẹ̀ṣẹ̀ tí yàn mama ṣe ọlọ́run ló ṣetán láti foríjìyàn torí pé Ọlọ́run bá sọ pé walaysa alaykum junahun fima akhta'tum Ọlọ́run bá lórí oní ẹ̀ní láìfí níbi nǹkan tẹ́ bá ṣàṣìṣe tí kúyàn ṣàṣìṣe lè sọ ẹni àkọ́kọ́ nù ẹni kejì òun náà ni rajulun amila dhanban olè tó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ lóòtọ́ lẹ́yìngbà tó ṣe tán wá túbá pé ọlọ́run foríjì ní wà nadima ala ma fa'al ó tó wá ń sàdbá wọn pé ah rúkì mọ́ wá sí nítorí ọlọ́run ṣẹpá àìmọye nìkan mítẹ̀ pé yàn mọ̀ pé nǹkan yóò dáa pé nǹkan so a ah, máa tó wá ṣe tán wọ́n pé ah rúkì mo ṣe yìí fataba ila min wọ́n túbá pé ọlọ́run foríjì ní mo ti ṣe náà foríjì ní

ìmì ọlọ́wọ̀n bá gọ́rà ń fẹ́ràn wọn irú ọlọ́wọ̀n bá sọ́rọ̀ Al-Qur'ani pé walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakara Allah ipa àwọn tó ṣe pé tán bá ṣe aburú tán ṣe lọ́wọ́n tán wọ́n sàbù sí fèrè ara wọn ṣe tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ wọ́n mọ̀ àmábò sínú sí fún rẹ̀ ọwá ah, ọlọ́run oríjì mi ẹnìkejì nù àwọn ẹ̀ṣẹ̀ méjì tọ́lọ́run kí ń forí ẹ̀jìyàn òun náà ni ẹni tó ṣe pé ọsẹ̀ lọ́run kọ́dà ẹ̀lì mẹ́mẹ́ fi ọmọ mẹ́ṣẹ̀ lọ́run ó sì mọ̀ pé nǹkan yẹn ọ̀dá wà àsọ́rọ̀ àlẹ́yìí ma yóò sì mọ̀ wíkọ̀ dá yóò mọ̀ jálè yóò mọ̀ wíkọ̀ dá yóò mọ̀ lójú bìtì yóò wíkọ̀ dá yóò sì mọ̀ kọ̀ntínú yóò sì mọ̀ bá lọ náà ni yóò mọ̀ parọ́ ó sì mọ̀ wíkọ̀ dá sùúrù eléyìí irú ẹni yẹn àbíbá ti ń sọ pé ẹmọ onísìn lápòjú ẹlòmí yóò sì mọ̀ pé kọ̀dá kọmọ sọ nǹkan mọ́lé ẹ̀wẹ̀ àmọ́ yọ tó bá yá yóò tún sèmí o àní ọmọ sógùn mọ́ ẹ̀ ayé yìí lè bá ẹ̀ẹ́kan so gbúrú àwọn nǹkan báyìí irú ẹni yẹn ń bá lọ ó sì mà walam yatub kò ní túbá ila Allah minhu kò ní túbá lọ́dọ̀ ọlọ́run irú ẹni yẹn ọlọ́run ò ní gba túbá rẹ̀ láíláyé ọlọ́run ò sì ní foríjìn àtìpà tó bá jáwọ́ yányán àmọ́ yẹn wọ́n Amụ yóò tún ma prúfù ẹ̀ kò sí tó burú ń bẹ́ẹ̀ kò sí tó burú ń bẹ́ẹ̀ eléyìn ló le ń sa burú yóò tún ma ń dára lè wọ́n ṣe ṣe pé ń bẹ́bẹ̀ láwùjọ yìí àwọn ṣe pé wọ́n ń sógun owó yóò tún ma ni kí ayé yóò dágbé owó ò o lè ló fẹ́ kọjú sọ́lọ́run ó kọ́kọ́ lẹ́yìn ìgbà tó bá kẹ́yìn ohun tó kí ń bẹ̀rẹ̀ ọlọ́run bá kí ọmọ ń kọ́ tí kú kíyàn mọ́bẹ̀ ìgbà tí yàn kẹ́yìn sọ́lọ́run yẹn so irú àwọn nǹkan báyìí irú ẹni yẹn tó pé inú sàbúrú yóò sì mọ́ rí dáadáa kóra yóò tó mọ́ prúfù rẹ̀ irú ẹ̀nà làfá kan náà wàláyà burú láńlá àwùjọ wà ni ìjọba ìjọba ìjọba ìjọba ní ọmọ ogun gbogbo wa ó wá sọ̀rọ̀ ó wá sí program kan ní ìjẹjọ́ wọ́n ń sọ pé olóyèdé yìí professor olóyèdé òun gangan lórí àwọn islamic study afat òun ni ó se tẹ́nì kò se rí ní jam agbọ́bẹ̀ ó wá ní tẹ́nì kan bá sì fẹ́ takó àwọn ó yàúntọ̀ òun ní ìgbẹ́ àwọn ó yá ní ìgbẹ́ yóò yá ìgbẹ́ wọ́n rìpítì yóò yá ìgbẹ́ yóò yá ìgbẹ́ wọn ah ó wá parí program wá pè yàfà nílé kíwà nábì ìyàn ya ìgbẹ́ wọ́n ní sọ kí bàlágà mú ní sámú nìtọ̀ bàlágà ni mò ń sọ ohun bàlágà kí lọ́kàn bàlágà pẹ̀lú èèyàn yàgbẹ́ ogun ní ma ń jẹ́ kí èèyàn náà ma ń ní ẹmọ bí kí ló fà àìrán nǹkan tó ẹkùn ìyànrán ẹwọ ní tó ẹkùn sí ní lẹ́sẹ̀kẹsẹ̀ pé ah wàláhì ẹnu ní o mọ́sẹ̀ ẹnu ẹnu ní mo sí àmúṣe mistake ní ẹkùn lè kí ló lè mẹ́ kí mo sí sọ wàláhì ah, ẹnu ní ní ẹgbẹ́ nìkankan lè àgbẹ́ o ìtànànù tó rú nǹkan báyìí fa inna hadhi illati yahliku fiha irú ẹni yẹn ní ìparun ọ̀padà bá kányìn tí pé ń ṣẹlọ́run ló túnmọ̀ púpẹ̀ pé bẹ́ẹ̀ ni àwọn ṣe dáa ìṣin tó burú bẹ́ẹ̀ sọ̀rọ̀ eléyìí àwọn ọ̀nà tí ẹ̀ṣẹ̀ tó pín sí ní bi'idhnillahi ta'ala pẹ̀lú àwọn nígbà míì àwọn májẹ̀mú tó ṣe pé kọ́lọ̀n tó lè forí jiyàn kọ́lọ̀n tó lè forí ẹ̀ṣẹ̀ jiyàn so a ma bá lọ kọ́lọ̀n kọ́mọ́ ṣàṣì ní ìrọ̀rùn fún wa abẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo ẹ̀ṣẹ̀ wa kọ́lọ̀n kọ́mọ́ ṣàṣì wa ní ẹni tó lè túbá ń bẹ̀ tí ó jáwọ́ yányán tí ó sì rí anábi ni àmẹ́ni tí ó dájú oná ìdẹni tó bá ń ṣe lọ́hun tí sì máa ń túbá túnmọ̀ túbá ní tí ó já ó ní nǹkan tí ó ti ṣe ní aburú so bákanáà gbogbo àwọn tí òkú mùsùlùmí tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ kọ́nàkọ́ sábà foríjì wọn pàtàkì jùlọ látorí wa Muhyiddin mẹ́dẹ́lẹ̀ kọ́lọ̀kọ́ bá ṣàforíjì fún wọn kọ́lọ̀kọ́ bá mójútó ẹ̀yìn wọn mọ̀lẹ́bí wọn kọ́lọ̀kọ́ gbogbo alámọ̀rẹ́ ẹnìkọ̀kan wa náà kọ́lọ̀kọ́ mọ́jú kó dàrú àwọn tí wọ́n jẹ́ àwọn alámòójútó wa níbi ìjọba kọ́lọ̀kọ́ bá wa pẹ̀lú wọn bá wa tọ́ wọn sọ́nà kó fi ẹ̀ṣẹ̀ wọn lé kó tún wọn ṣe kó tún àwa náà ṣe ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا